بسم الله والصلاة والسلام على رسول الله وآله وصحبه ومن والاه قال الحافظ ابن حجر رحمه الله باب القسامة وعن رجل من الأنصار رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم أقر القسامة على ما كانت عليه في الجاهلية وقضى بها رسول الله صلى الله عليه وسلم bayna an-nas min al-ansar fi qatilin idda'awhu 'ala al-yahud rawahu muslim. eléyìí ni báàbùl qasama ọ̀rọ̀ nípa al-qasama al-qasama ó wà lọ́dọ̀ àwọn lágbáwá síwájú ká Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam kó tó dé anabi wa sallallahu alayhi wa sallam òun náà wàá fi ṣe ìdájọ́ ó fi rinlẹ̀ lórí pé ọbẹ̀ sìn ọlọ́run mu pẹ̀lú àwọn májẹ̀mú tó tún dìrọ̀ mọ́ òun náà ni ìbúra láti fi kọ́sàm ìbúra ìbúra tí wọ́n pè lórí fámìlì ẹni tí wọ́n pè yẹn àwọn tí wọ́n pè yẹn ọ̀rọ̀. tí wọn ó búra títí tí ó fi pé àádọ́ta ti ṣe fifty ṣùgbọ́n wà wo ni ọmọ ṣẹlẹ̀ wọ́n rí èèyàn wọ́n ń gbé pa wọ́n wá ní ìfura sí àwọn èèyàn kan pé ní ń pa wọ́n bóyá nìkan wọ́n fura sí ni o bóyá àwọn tọ́pọ̀ ni o nítorí ọ̀tá kan títí ń bẹ láàrin wọn tẹ́lẹ̀ ìjà ti ń bẹ láàrin wọn tẹ́lẹ̀ lásìkò jàhílíyà ńgbà wọn wà bẹ́ ìyẹn wọn tí wọn pa wọn bá níbi odò tó súnmọ́ wọn tó súnmọ́ àwọn ọ̀tá wọn pé a wọn lájẹgbẹ́ ilé àwọn ó rìn ní agbègbè bíi ni wọn wá pààyàn lọ jù sódò tó súnmọ́ wọn. so àwọn èèyàn yẹn tí wọn fura sí wọn àwọn gangan fura wọn wọn sara wọn jọ wọ́n wà á búra àádọ́ta wípé àwọn èèyàn ní ń pa ẹni àwọn táwọn yìí náà bá ní rárá kò sí tọ́jọ́ àwọn káwọn pé èèyàn yìí àwọn náà sára jọ àwọn náà wà búra wípé àwọn kọ́ làwọn pé èèyàn àwọn ò sí nímọ̀ sí ẹ̀ńtọ́pàá. tọ́ba wa jì bẹ́ẹ̀ tí kìíní búra tí kejì búra ẹrù dẹrù ìjọba ìjọba ní ọ̀sán owó ẹ̀jẹ̀ ẹrù ẹni bẹ́ẹ̀. bẹ́ẹ̀ náà ni táwọn ẹni àkọ́kọ́ tí wọ́n bá ní àwọn oníbúra bú ṣùgbọ́n táwọn sánimọ́sí làwọn sọ̀rọ̀ àwọn ẹni ẹ̀kejì tí wọ́n fura sí à ń gbọ́dọ̀ wá búra àádọ́ta lórí gbé kèé sáwọn làwọn pa ajẹ́pẹ́ ẹrú ó tún dẹrù ìjọba náà padà ìjọba ní ọ̀sánwó ẹ̀jẹ̀ ìlú ẹni bẹ́ẹ̀ ṣùgbọ́n táwọn ẹni àkọ́kọ́ bá búra táwọn ẹ̀kíní kejì pé rárá àwọn ò lè búra túláàsì wọ́n ti jẹ̀bi nítorí àìlè búra wọn nígbà wọn kọ́ làwọn pa àwọn òsì mílíọ̀nù sẹ́ńtọ́ pa á ajẹ́ pé ìfura wọn ó ti fẹsẹ̀ nílẹ̀ nìyẹn so ìpìlẹ̀ rẹ̀ ìfura ni ìkẹfí sí yàn ìkẹfí lásán òsì tó nu sẹ̀ríà ṣùgbọ́n kọ̀sáàmà dá yàtọ̀ nípa wípé àárín ntọ́jọ ohun tá a fi wéhun àwa ní kọ́ wá búra àádọ́ta lórí ikú nǹkan lòún ṣe wọ́n bá èèyàn tí wọ́n dùn ẹsìn rẹ̀ nìkan ti ń sáré lọ tí ẹ̀jẹ̀ sì tó mọ́bẹ̀ lọ tẹ́jẹ̀ sì bẹ̀bẹ̀ mo rò pé yé sí so ẹsìn ní kọ́ lásìkò sí tí development ti dé ẹtún múnú ẹ̀jẹ̀ ti gbé lọ laboratory ẹ̀rí pé ẹ̀jẹ̀ yẹn èsè jẹ ẹranko ọba lóun sẹ́ẹ̀dú adìẹ tán ni àbóun sẹ́ẹ̀dú ran tán ni ẹran ọ̀hún dà kò rí pírẹsẹ̀ntì èèyàn láṣìírí tí wọ́n dúkalẹ̀ yìí so ìfura alawas ìkẹfín sì ti wà lára ẹ̀ ìnáwó pè ní alawas ìkẹfín sì ó ti wà ní ara rẹ̀. so irú ẹ̀ náà ni ẹ fi pé ọjáde ńlé pẹ̀lú aṣọ kan àti gbóòrùn ààrí ṣùgbọ́n aṣọ tọ́wọ́ àti gbónú tó dá wa lójú abálẹ̀ ẹnìkan wàhálà nìyẹn gbóòlò àṣedọ́dọ̀ rẹ olóòna ọmọ kíni so wàhálà gbáàmì ọlọ́sọ kọ́sọ́ akóònù rẹ so ìbúra àádọ́ta láàrin ìbúra kọ̀ọ̀kan wọ́n mọ̀ sí wọ́n ní fún wọn pé bẹ̀rù ọlọ́run lọ́gbọ́n ló fi ń búra yìí o yóò tuntun mú tí yóò gba àlọ́ba òun ò ní mọ̀ sí o òun ọ̀mọ̀ ń parẹ́ rárá òun sì mẹ́ tí ó ṣe tẹ́ o so ìtìjẹ́kọ̀ sáàmà nìyẹn kókó rẹ̀ ni pé ìkẹfẹ́ sí ẹnìkan àbáwọn èèyàn kan pé ní ń pààyàn ṣùgbọ́n kì í ṣe pọ́ dájú ṣùgbọ́n a rí nǹkan jì máa tààlì kọ́ wọn ló ti ṣẹlẹ̀ mo ti yé sí so àríkà jìmá kọ́ wọn ló ti ṣẹlẹ̀ bí màmá kan tó ń gbébì kan pẹ̀lú ọkọ rẹ̀ ìyàwó rẹ̀ gbá wọn gbé pọ̀ ọkàn wàá bẹ̀ wọn wò èdè àìdè wá wà láàrin wọn ọkọ ò rí yanjú ọ sọ̀rọ̀ sí ó ṣe gbogbo ó du ìyẹn ìyálé nígbà tí ó dẹnu ọ̀nà báyìí ó ṣe ṣubú nù ó sì lọ àlèkè àrùn pẹ̀lẹ́ so ìfurasí ó ti ṣẹlẹ̀ pẹ̀lú obìnrin yẹn sékèké kó lo olódán àbọ̀dá àbọ̀ àfẹ́tì ẹ̀ psychologically àbọ̀ ńlọ jẹ́ kí blood pressure rẹ̀ kọ́ ga sókè sí tó ti kọjá là nígbà wo tó wá fura mọ̀ wọ́n ní ẹnìyẹn ń ṣe mẹ́ńsìsì lọ́wọ́ lásìkò yẹn lọ so aláwà òun náà ní ìfura síyàn ìkẹfí síyàn ìpè pẹ̀lú gbogbo bọ́rọ̀ ṣe rìn ó dàbí ẹni pé òun ló ṣe kíni o òun ni ọsọsẹ àbí òun ni ọgbà ẹnìkan àwọn èèyàn tí wọ́n fura sí mu àwọn wọn náà wà fura òun náà fura táà méjèèjì bá rí ara bú owó ẹ̀mí di orí ìjọba nìyẹn ṣùgbọ́n tẹ́nìkan bá tẹ́tì pàtàkì jọ ẹni tí pé wọ́n fẹ́ fi sí tọ́ bá tẹ́tì kó wọn òwúra irú ẹni bẹ́ẹ̀ ṣùgbọ́n wọ́n sí ẹ̀jẹ̀ oúnjẹ lọ́dọ̀ rẹ̀ apáta náà mọ̀ sọ wípé tí wọ́n bá ní ìmọ̀ ọmọ pààyàn ni wọ́n fi ẹ̀sùn tí wọ́n fi kàn án òun náà lẹ́tọ̀ọ́ sí wíwá apáta ní rárá nígbà tí èyí ti ṣe bọ́ dájú so ìfowó ẹ̀jẹ̀ nìkan wọ́n máa lẹ́tọ̀ọ́ sí lọ́dọ̀ rẹ̀ tí ọba lè kura ìyẹn ní mọ́tàbí imam ṣáàbì so mọ́tàbí imam eh, eh, ahmed àti imam malik náà ní pé ó lè fa kí wọ́n pa oúnjẹ ìgbà náà tàbí kí wọ́n gbowó ẹ̀jẹ̀ wọ́n ní choice. àdìsí aláwọ̀kọ́ tí Ibn Hajar mú wá ọwọ́ àná sọ̀yìn Muslim ó ní à ń rọ́jò ní minal ansar kí ọ̀rọ̀ yẹn wá látọ̀dọ̀ ọkùnrin kan nínú àwọn ará Madina ẹ́ mi gbọ́. àti fún àdéhìsì kan akíní òun lẹ́lẹ́kejì lọ́dọ̀ tèmi à ń bọ̀ wá bẹ́ẹ̀ ó ní anna rasulallah sallallahu alayhi wa sallam bí anabi wa sallallahu alayhi wa sallam akọrọ alikọsámata alama kanata alayhi fil jahiliya ó fi kọsámà rinlẹ̀ lórí bó ṣe wà ìṣesí bó ṣe wà lásìkò jàhílíyà tó yẹ pé fámìlì yẹn ti ń pèèyàn rẹ̀ àwọn ò búra àwọn èèyàn ti ń fura sí náà ó búra. òṣìṣẹ́ ọlọ́run sallallahu alaihi wasallam ó fi rinlẹ̀ gẹ́gẹ́ bó ṣe wà ní àsìkò jàhílíyà wa qada biha rasulullah sallallahu alaihi wasallam bayna naasi minal ansar òṣìṣẹ́ ọlọ́run wá fi ṣe ìdájọ́ láàrin àwọn èèyàn kan nílùú Madina ní àwọn ará Madina fi kọ̀tí lé nípa ẹnìkan tí wọ́n pa ìdáhùn alẹ́lẹ̀ Yahudi tí wọ́n fura sí wípé àwọn Yahudi ni wọ́n sọ sẹ́yìn àdúrà sáà wọn á ní kó búra káwọn Yahudi náà wà búra ṣùgbọ́n ló ṣe jẹ́ òun náà ní tọ́wà nù hadithu Sahal bunu abi afi tọ́tẹ̀lé tìbùnú ajáde sọ ń parí rẹ̀ pé muttafaqun alayhi hadisi wà ní Bukhari àti Muslim oni ani abi abi hafma radiyallahu anhu an rijali min kubarahi qawmihi anna abdallah bin sahal wa muhayyisa bin mas'ud kharaja ila khaybara min jahadin asaba ó ní àwọn èèyàn kan tí ẹ jẹ́ àgbàlagbà nínú àwọn èèyàn sahal bonu abi athman ọ̀rọ̀ wá látọ̀dọ̀ wọn pé abdullahi bin sahal àti muhayyisa bin mas'ud àwọn méjèèjì jáde lọ khaybar ibẹ̀ ni ààyè táwọn kan nú àwọn Yahudi ń gbé níbi Madina ọta kété sí àárín ìgboro Madina o mejadin asọ́ọ̀bà nítorí wàhálà kan tó ṣẹlẹ̀ sí wọn فأوتي محيصا فأخبر عن عبد الله بن سهل قد قتل mọ̀háyísọ̀ tí ẹ jọ lọ láwọn èèyàn kan bá wá bá wọn bá sọ fún pé Abdullahi bin Sahal wọ́n mọ̀ ti pa wọ́túrí àfi àyìnbí nígbà wọn pa àtẹwọ́ jù sódò kan fàátà yahud faqala antum wallahi mọ̀tàkùn ní mọ̀háyísọ̀ kò lè ṣe sùúrù lọ́ba lọ bá àwọn yahudi pé òun fọlọ́ ń búra ẹ̀yin lẹ ṣiṣẹ́ yìí ẹ̀yin lẹ pa kọ́ọ̀lù wàláhì máa kọ́tàlínà àwọn náà láwọn fọlọ́ ń búra pé kìí sáwọn làwọn pa fàákbàlà huwa wá fúhu huwa yìí sọ huwa yìí òun àtọmọ ya rẹ̀ ti ń jẹ́ huwa yìí àti abdulrahman bin sahal ní gbogbo wọn wọn bá lọ fàdáàbà ìyẹn kọ́ lọ bá anábìwọ̀ sallallahu alayhi wa sallam fàdáàbà muhayyisa yẹlẹ yatakallam muhayyisa lọ fẹ́ kọ́kọ́ sọ̀rọ̀ faqala rasulullah sallallahu alayhi wa sallam kabbir kabbir anábìwọ̀ sallallahu dágbà ọkọ sọ̀rọ̀ yìí torí pé muhaji sọ kiri àwọn tó jùlọ mẹlẹ ọ̀rọ̀ àgbàlagbà ó mọ ọgbọ́n lọ yóò múlá àkàyè lọ yóò sì fara balẹ̀ yorì de sin orí òsì ọlọ́run sàlọ́lá àdìọ́sálám ti ń sọ̀rọ̀ nípa ẹ̀ náà pé ọjọ́ orí kẹsẹ pé kẹbìrì pé wàá tún wọ pé sọ pé Allahu akbar tẹ́lẹ̀ bèrè lọ tún sí pé sọ pé Allahu akbar ọjọ́ orí lọ́gbà lérò kẹbẹ̀rẹ̀ kẹbẹ̀rẹ̀ fatakallama Huwayyisa Huwayyisa Huwayyisa wá sọ̀rọ̀ thumma takallama Muhayyisa lẹ́yìn ìgbà náà ni Muhayyisa tọ́kọ́ fẹ́ sọ̀rọ̀ tẹ́lẹ̀ lónà bá sì kejì lónà bá sọ̀rọ̀ faqala Rasulullahi sallallahu alaihi wasallam imma an yadu sahibakum wà ìmà àyà àdánù bẹ̀hárù inú kí wọ́n san díyà owó ẹ̀jẹ̀ nìyí àbí kí wọ́n yọ̀ǹda pé káwọn ò sí ogun lọ bá wọn torí pé tí wọ́n pa mùsùlùmí ni àwọn tí wọ́n sì fura sí pé wọ́n pa wọn ṣe mùsùlùmí fakataba ilayhim fi dhalika kitaban anabi wa sallallahu alaihi wa sallam wa ni wọ́n kọ̀wé kan ọkọ̀ wípé ó fi ránṣẹ́ sí wọn ẹ̀bọ́ pààyàn láti pé ọkọ̀ fakatabu àwọn náà bá fi wé ránṣẹ́ sànàbí sọ̀sọ́là pé inna wallahi ma fatanna dájúdájú àwa ọlọ́run la fi búra àwa ká pa o fakọ́lẹ̀ lè fọwọ́ sọ̀wọ́ muhayi sọ̀wọ́ abdulrahman bin sahal atahlifun àníjọ́sọ́là wa sọ fún àwọn mẹ́tẹ̀ẹ̀ta yìí tí wọ́n pa èèyàn wọn ipe sẹ́yìn ó búra ti lórí páwọn wọn pa wọ́n tẹ̀sítẹ̀ kó náà di dámọ̀sọ ibìkan ẹ wà lẹ́tọ̀ sí ẹ̀jẹ̀ èèyàn yín tẹ́ bá lè búra kọlù là wọ́n ní rárá àwọn ọ̀rẹ́ dì àti búra. قال فتحلف لكم اليهود àlẹ́mùsọ̀ sáà sọ pé a jẹ́ pé àwọn yahudu wọn búra fún yín gbà náà káwọn káwọn pa á kọ́ọ̀lù léṣù mùsùlùmí wọn eré àlẹ́mùsọ̀ sáà wọn yahudu yìí ṣe mùsùlùmí bó la ṣe gba ìbúra wọn torí léṣà bá àgàlẹ̀ kófòrì dánbó ní ẹ̀ bá ti kèwé sọ́lọ̀ nǹkan sẹ́sẹ̀ tí ò lè rọrùn fún wọn láti dá fàwàdáwù rasulullahi sallallahu alaihi wasallam ní ìndè anábì wa sallallahu alaihi wasallam látọ̀dọ̀ ara rẹ̀ ọwọ́ afidíyà rẹ̀ lẹ̀ pé ẹ̀yin ò lè búra lórí pé tó ṣẹlẹ̀ rẹ̀ pé ọ̀dà yín lójú pa àwọn pa àwọn yahudi sì rè dábàá ní àpè wọn pé ṣe mùsùlùmí anábì sàṣà àwọn aṣọ burúkú ajẹ́ pé ìjọba ni ọ̀sán wẹ̀ fàbáàzà iléyìn mi àtànáàkà anábì sallallahu alaihi wasallam wá fi ọgọ́rùn kan ràkúnmí fọ́nránṣẹ́ sí wọn kọ́ọ̀lẹ̀ sáàlù sáàlù sọ yí pé fálakọ̀dọ̀rọ̀ kọ̀dọ̀tì ni mínìhà náà kọ́tún hamra kálíbà mọ̀ pé ọ̀rọ̀ ń sojú sáàlù abi hatima ó ní nínú àwọn ràkúnmí yẹn abúkan bẹ́ẹ̀ ń ọkà mi ń kẹsẹ́ nígbà tí wọ́n ń dà á lọ sọ́dọ̀ àwọn tí wọ́n fẹ́ kó lọ. sọ nínú àmì wípé nǹkan ìṣojú mi nìyẹn ìkan ń bẹ abo ràkúnmí kan ń ràkúnmí tá a ti pupa so nígbà tí ń dà ni. àǹfààní tọ́pọ̀ láàrin bí hadisi yìí aláàkọ́ mẹ́rin pé ìrìn àjò kó núùlù kéèyàn gbìyànjú kọ́mọ wà pẹ̀lú ẹlòmíì kọ́mọ mọ̀ dá kọ́mọ mọ̀ ṣe sógán onìkan náà ní dábọ̀ onìkan náà ní dábọ̀ so nǹkan mi lè ṣẹlẹ̀ tó lè ju agbára èèyàn lọ yóò lè wá ràn lọ́wọ́ pẹ̀lú ẹnìkejì jẹ́jọ kúrò ayé lọ́wọ́ kódà ó lè jẹ́ mọ̀ràn lásán tí wọ́n ti rò pé ah, báyìí ni ó ṣe tó ní ah, ẹ̀bá ṣíṣe báyìí àǹfààní alákọ̀ọ́kọ́ nìyẹn àǹfààní ẹlẹ́ẹ̀kejì òun náà ni níta dúró lórí nípa àlùkọ̀sáàmà nígbà ọjọ́ pé ìkórìíra ẹ̀sìn ń bẹ láàrin yahudi àtàwọn mùsùlùmí tí wọ́n wà ní khaybar àtàwọn tí wọ́n wà madina ló fi jẹ́ pé gbọ́ jẹ́ pé tò sí ọ̀dọ̀ wọn ni nǹkan yẹn ni wọ́n ti bá ẹni yẹn ká mùsùlùmí wo ni ọ̀ á pa mùsùlùmí láìsí pé ọjọ́ ń dà láìsí pọ́tà kan bẹ̀ pé àwọn ilé yìí ni ọ̀tá ń bẹ láàrin wọn àṣìṣe àwa mùsùlùmí ló fi fura sí wọn. làlẹ́ òṣìṣẹ́ sọ́lá wa sọ ìdájọ́ ọlọ́run fún ọ lórí kọ̀sáàmù ẹlẹ́ẹ̀kẹta onú ẹni gbọ́dọ̀ ànábì sallallahu alaihi wasallam tó sọ pé kẹ́bìrì kẹ́bìrì kìí ṣe bí gbogbo nǹkan náà láti máa sọ pé eléyìí omi àgbàlagbà ìjẹ́ àgbà náà jẹ́ ntọ́ pàtàkì nípa jíjókòó èyàn máa gbé kẹ́bìrì nípa oúnjẹ jíjẹ èyàn máa gbé kágbàlagbà kó mú tiẹ̀ náà síwájú kọ́mi kí ó tó mú àti tọ́ba yọ̀ǹda so nípa ìmáàmà ìṣáájú kírun ni àbí ìṣáájú ìṣèjọba ni kò sí ìwọ̀n bí ká lo ká sọ pé àgbàlagbà bọ́ wájú nígbà tó bá jẹ́ pé níbi àwọn qualifications yòókù wọ́n jọ rí bákan náà àbí àgbàlagbà ń ní pọ̀ jù wọ́n lọ àrí ọmọ eke tó ti hákùrà nìtàn tó sì máa ká dáadáa àṣẹ àgbàlagbà náà tó nà ti hákùrà nìtàn tó náà sì máa ká dáadáa nítorí jíjẹ́ àgbà wọn àgbẹ̀ká gba ọ̀bọ̀ wájú ọmọ eke tó lẹ́yìn. àwọn afáàsọ lórí àwọn qualification tagbọ́rọ̀ lára imam ìtọ́jẹ́ túláàsì àti tí èsì túláàsì tí gbogbo wọn bá rí bákan náà bí àwọn qualification èwo láti ti wájú mo rò tí èsì so tí gbogbo qualification bá péjọ sára ẹni tí ò rí náà àti lára ẹni tó rí náà ẹni tó lórí náà ni ó ṣáájú ẹni tí ò rí náà torí kóhùn tó ní àlékún ìròyìn lára tí qualification bá pín sára ẹni tí ó gbajúmọ̀ àtẹnìkan tó ṣe irú ó gbajúmọ̀ ẹni tó gbajúmọ̀ ilẹ̀ ti wájú torí ìgbajúmọ̀ rẹ̀ yóò jẹ́ ìrànlọ́wọ́ fún mọ́sálásí lórí káwọn ìwé lè mọ wá dáadáa ju ẹni tí ó gbajúmọ̀ lọ àwọn èèyàn a máa torí pé ṣé Ramadan táwọn èèyàn rọ̀ lọ́bẹ̀ ìgbà àǹfààní táwọn ó ṣe so a máa ṣẹlẹ̀ báyẹn so anabi wa sallallahu alayhi wa sallam sọ pé kẹbìr kẹbìr àgbàlagbà wọn náà ní kó jẹ ọkọ sọ̀rọ̀ yìí kó tó wà kàn tiẹ̀. bẹ́ẹ̀ náà sì ni nínú àǹfààní tá a rí bẹ́ẹ̀ tí Ash'ari ul Hakim ọlọ́ọ̀bá tó lò fi àbí òjìṣẹ́ rẹ̀ tí ẹ bá sọ̀rọ̀ nípa harb ipe kí wọ́n yọ̀ǹda fún harb ogun ó túmọ̀ sí pé ntọ́lẹ́tọ̀ kí gọ́ọ̀mẹ̀ntì ó gbógun tì ní mọ̀rùkú tí yéé sì sẹ́gbẹ́ ibi ibi rìbá ọlọ́run bá sọ̀rọ̀ rẹ̀ ẹ̀ẹ́ kí lọ́lọ́run sọ bí rìbá. Eh? no àdìbí tọ́lọ̀ ti sọ pé ẹ eh, ẹ eh? lẹ́yìn rẹ̀ lẹ́yìn àyà yẹn ẹ̀hẹ́ lẹ́yìn ẹ̀gbọ́ ẹ̀hẹ́ iná lẹ́dínà yá kúrú náà iná يا أيها الذين آمنوا اتقوا الله وذروا ما بقي من الربا إن كنتم مؤمنين فإن لم ت... فإن لم تفعلوا فأذنوا بحرب من الله ورسوله تابع جاوكم بربا أما رتيوكم لا تضرون في السرق nígbà tó lẹ́tọ̀ọ́ fún gọ́ọ̀mẹ̀ntì láti láti pèsè nǹkan jà lórí ẹ̀ ní ọ̀rọ̀ rẹ̀ máa bẹ́ẹ̀ náà sì ni ọ̀rọ̀ tí àdúgbò sallallahu alaihi wasallam sọ wípé tí wọ́n bá kọ̀ tí wọ́n bá sẹ́díyà wọ́n mọ̀ retí ogun lẹ́yìn ìgbà náà ànábì sallallahu alaihi wasallam ó fún wọn lọ́wọ́ pẹ̀lú kókọ ìwé ránṣẹ́ sí wọn ó ní kí wọ́n lọ pè wá ìjọba wọ rẹ̀ lọ́wọ́ nítaìmí ẹ̀ ṣùgbọ́n fún wọn lọ́wọ́ tí wọn ọkọ̀ ìwé ránṣẹ́ sí sí wọn àwọn náà sì pẹ̀lú wọn fi ìwé ránṣẹ́ wọ́n sì fọ́ lọ́n búra pé àwọn ọmọ ń pa òsì ọlọ́run sallallahu alaihi wasallam ọwọ́ àṣàlàyé ìdájọ́ ọlọ́run ìdájọ́ ọlọ́run sì dúró lórí òdodo ẹ̀yin yìí ẹ̀ lébúra tẹ́ẹ̀sì ní àwọn Yahudi ní ọ̀pá ọ̀tọ̀ ní bú ní búra yìí tó búra àkọ́kọ́ tó ní wallahi àǹtọ̀kọ̀tà tó mú ọ̀tọ̀ búra yìí ìbúra eléyìí àádọ́ta ni fifty times àárín rẹ̀ ẹbẹ̀rù ọlọ́run pẹ̀lú tẹ́ǹbúra lé lórí yìí o ẹlẹ́sàn lọ́lọ́run òye ọlọ́run búra lásán o wọ́n máa tìbọ̀ láàrin fún wọn ó láwọn ò lè ṣe yìí sẹ́ gbàbúra yẹ̀wúdí wọn láwọn ò ní gbàbúra yẹ̀wúdí wọn ṣe ànábì sallallahu alaihi wasallam wá fi wáyé pé ẹ̀jẹ̀ èèyàn gbọ́dọ̀ gbófò ẹ̀jẹ̀ èèyàn gbọ́dọ̀ lọ́lọ́fò ẹ̀jẹ̀ èèyàn kò gbọ́dọ̀ lọ lófo ẹn tí wọn bá pa tí wọn bá mẹ́ńtọ́ pa gọ́ọ̀mẹ̀ntì ni ó wà responsible ọ̀dọ̀ tiẹ̀ ní negligence wa tí ò sí ààbò tó tó. ẹ wo ìlú wa ẹ wo iye tí ẹ ń kú lọ tí ẹ ti kú rẹpẹtẹ ìmí ìgbà lójú ìmí lójú títì ìmí lẹ́bà títì kódà kí wọ́n tiẹ̀ tó bò láṣẹ ni wọ́n tó gbé àtọmọ ìlú àtijọba á sì dúgbà táàrí kálukú pẹ̀lú tiẹ̀ kátó wáyé bí àwọn èèyàn kan tiẹ̀ tiẹ̀ tó ń fi ìyẹn ṣe bá ṣe ẹran tiẹ̀ tó ń jẹ wọ́n máa fi oríkì ara ọmọ ẹ̀dẹ́ ni wọ́n máa fi sọ̀rọ̀ wọ́n ò tún máa nítorí pé sùn ń pè fún wọn ó tún máa fúnra wọn gbàá ah, bọ́bá sáwọn èèyàn ní ẹ̀mí sọ kíní kan fún ọ ojú ẹsẹ̀ ni subhanallah àwọn èèyàn tí wọn mọ rú ẹ tí wọn gbọ́ rú ẹ tí wọn ṣe rú ẹ wọn tẹjọ ń sẹmí àtàwọn tí wọn ti ẹsìn rí rárá èṣù èṣù èṣù èṣù lọsọwájú yẹn táwọn para wa jẹ bí ẹran kí lọ fẹ́ lébá lé ayé tó lébá tọ́yẹ pé ńgbà bá tó fi oríkè ara ọmọ ẹ̀dẹ́ ènìyàn ṣe nǹkan jẹ fún ọ àbẹ̀sí gbẹrẹ fún àbẹ̀sí nǹkan kan fún ọ ló tó wá rù wípé ó rí bẹ́ẹ̀ sì ni òní kọjá àkọọ́lẹ̀ ọ̀nà ẹsẹ̀ ó ti wá rinlẹ̀ ẹsẹ̀ ó ti wá rinlẹ̀ àwọn wèrè tí ẹ ń bẹ́ńdọ́ àwùjọ wọ́n ti ní táwọn èèyàn kẹfí sí méjèèjì èèfẹ́ ní dílé yìí àdánwò sí ni ẹ ṣe láwọn ọkọ̀ tuntun mi tí ọkọ̀ jálẹ̀gbẹ̀ ọjọ́ mọ̀ ju nǹkan fún ọ lọ́ba di wàhálà ọmọ iléèwé tí ẹ ti pa ti ń rásọ iléèwé rẹ̀ wọ́n ní ẹrí bàtà kító sókà wọ́n sọ iye ọdún tí ẹ ti ta kító kẹ́yìn léegun wa ẹwùjọ tí ẹ ti bẹ̀rẹ̀ ẹwùgbà tí ẹ ti bẹ̀rẹ̀ ẹwọ́dún tí ẹ ti bẹ̀rẹ̀ kọ̀ wá sí pé ìjọba dúró dúró wípé a ti bẹ̀rẹ̀ ìgbésẹ̀ lórí nǹkan yìí o a sì máa fẹ́ yin aráàlú nírò lórí rẹ̀ lójoojúmọ́ tí nǹkan yóò fi káńsù tí ò fi ní sí mọ́ tọkàn balẹ̀ pé àà bí wọ́n ṣe gbógun ti àrùn ìtọ́wọlé tà láti sí Ebola bí wọ́n ṣe gbógun tẹ̀bólà eléyìí tún wá burú tẹ̀bólà lọ ṣùgbọ́n wọn kà sí pé burú tẹ̀bólà ni wọn ò kéde ogun lórí ẹ̀ àbí wọn kéde lórí àbí wọn lẹ̀ lórí ẹ̀ torí pé tọ́lọ̀ fi pé kí ìlú Saudi Arabia ọ̀dá nìyẹn irú nǹkan bẹ́ẹ̀ tí ẹ bá gbọ́ gbogbo local government pátá ni wọ́n engage tí wọ́n dẹ̀ máa fún report every day every day lórí ẹ̀ every day ni wọ́n máa gbogbo pátá wọ́n máa tú àwọn náà a máa rí ó ń fa lẹ̀ wọn mo ní mo ní sídìí rẹ̀ lọ́wọ́ àwọn ń fa ti ẹ gẹ̀t tí ẹjọ́ mọ Saudi tí wọn tí wọn lẹ́sìn tí wọn tí ẹ ní inú oko ní ẹ ti lọ ní ẹ ti bá wọn inú oko tí wọn ò tí ọ̀sọ́ lájú fún wọn tí a ní kíní owó ẹyọ yẹn tí a sọ lókùn tí a fi ń dábàá tí a ya gbogbo ẹ̀ sínú sídìí pé ìmọ̀mọ̀ lélẹ́yìí àwọn èèyàn kan wà tó ń ṣe léyìí kò sí nǹkan kan ju pé kí wọ́n máa ṣe wádìí wádìí wádìí wádìí wọ́n sì lo àwọn èèyàn sì máa fún ọ lówó títí wọ́n fi ṣe gbogbo wádìí nǹkan bó ṣe yẹ kó wà ní àwùjọ wa nìyẹn ṣùgbọ́n àwọn tí ìjọba ń bẹ lọ́wọ́ wọn kí wọ́n balẹ̀ níjọ́ wọn tó kidnap ọmọ wọn ọmọ tó yẹ pé dáìbà ń bẹ pẹ̀lú ẹ̀ security bẹ pẹ̀lú ẹ̀ mọ́tò tí ó gbé gan ara ọ̀tọ̀ ni mélòó ní ọmọ bíbí rẹ̀ tọ́mọ bíbí inú rẹ̀ bá jẹ́ mẹ́rin mélòó ní gbé nàìjíríà gánú ẹ̀ wọ́n kàn wọ́n bí gbàdéyàn gbàdéyàn lọ kó àwọn èèyàn kan wá lómi tí wọ́n á sì jọba lé lórí bẹ́ẹ̀ tó ti fẹ́ jọ ìbẹ́ gbọ́lẹ́ni jẹ́ mẹ́ta ẹnìkan tó fẹ́ ṣe márìjì fọ́mọ kò tiẹ̀ sí nàìjíríà rárá abẹ́ ẹ̀gbọ́n ara wa náà sì ni ara wa náà sì mí ẹ̀ bá fẹ́ ṣe márèjì lọ́sẹ̀ lọ ìlú mẹ́yìn tó lọ sí márèjì tó tó ń ya fọ́tò rẹ̀ ránṣẹ́ fún nàìjíríà àwọn tá a fi jọba àwọn tí jọba ń bẹ lọ́wọ́ wọn nìyẹn kọ́lọ̀ ń kọ́ sànù wa wá ṣàtúnṣe gbogbo wa. òtí ọlọ́run sallallahu alaihi wasallam wá fi yọ wá nù hadith yìí pé ẹ̀jẹ̀ ọmọ ẹ̀dẹ́ ènìyàn gbọ́dọ̀ máa lọ lásán inú ká mẹ́ńtọ́ pa káwọn èèyàn rẹ̀ lẹ́tọ̀ọ́ sí kí wọ́n pọ̀ òun náà àbí kí wọ́n gbowó ẹ̀jẹ̀ tó bá sì wù wọ́n lè fojú wọ́n lè mójú kó wàhálà tí wọ́n nìyẹn àbí bẹ́ẹ̀ kọ́ àmẹ́ńtọ́ pa ìjọba wà responsible fún ìjọba responsible. ara yìí ni feeling for humanity àti responsibility ìjọba òun náà ni ọṣẹ tí ọ̀kadà fi ń ṣe wá tí ò dúró tí ò sì caution tí ò sì caution torí tí enough caution bá wà ní at least ọyẹ tó wàhálà yóò ti dínkù àìmọye èèyàn tó yẹ pé nílé ni ẹ wà nítorí ọ̀kadà tó ti bà wọn láyé jẹ́ àìmọye ẹlòmíì ti gbé jíjáde rẹ̀ náà ọkàn já náà ni ọ̀kadà ti ń léegun àìmọye ẹlẹ́mìí ti kọ́ ọdọọdún ní tọ́jú tọ́kadà ti ṣe sí lára àní face to face wọ́n tó kọlu ra wọn face to face wọ́n tó gbára wọn gbogbo wọ́n tó tú kálẹ̀ ní ìsìn àtẹ́tọ́ àti oṣù gbogbo oṣù gbogbo kò sí ibà kọ́lọ̀nkọ́lọ̀ wà ń bẹ̀ ọkọ́ sọ wa o nínú àdísì náà ni ànábì sallallahu alaihi wasallam ló ti fi yé wa yí pé díyà mùsùlùmí ona náà ní kíni o òun náà ní mi àtúnmí nà ibè ràkúnmí ọgọ́rùn ẹ̀yin náà wòye tí ràkúnmí ọgọ́rùn ọwọ́ nínú àwùjọ wa so díyà ní Saudi Arabia mi tí ì gbọ́ nǹkan mi bẹ̀rẹ̀ ti tún ṣe ǹjẹ́ ń ṣe kí ni ta gbọ́ òun náà one hundred thousand eh, riyal one hundred thousand riyal lè sin ó six million ní Nàìjíríà six million naira kọ̀ọ̀ká ẹ̀mí kọ̀ọ̀rá ẹ̀mí ṣùgbọ́n tó bá bọ́ọ̀lẹ̀ lápò rẹ̀ òun náà mọ̀ ìgbà ah, òun ò ṣeré sòtọ́ bá jẹ́ pé ìyẹn gun ọ̀kadà nísìn tí ó wà negligent tó fẹ́ pààyàn òun àtàwọn fámìlì rẹ̀ ni wọ́n jọ kó nígbà tí ìṣẹ̀pọ̀ mọ̀ọ́mọ̀ tó bá mọ̀ọ́mọ̀ lò nìkan nígbà ó ti mọ̀ọ́mọ̀ àti fámìlì ẹ̀ so wọ́n wá six million family mi tẹ́ bá wá six million bá wá six million dé gbogbo àsìkò yẹn wọ́n kọ̀ yàtọ̀ everybody nínú yóò tẹ gbọ̀rọ̀ gbọ̀rọ̀ kàdà kankan mọ́ <laughs> torí àti rí six million sọ báyìí ó sì máa sọ fáyé kí wọ́n san six million lọ́wọ́ sẹ́rí pé Islam ọ̀fáìn ó sì dáa ó sì wá ìdáàbòbò fún ọmọ ẹ̀dẹ́ nìyẹn tá a bá ń lo òfin Ọlọ́run wàláhì inú gbádùn lámọ̀ wà inú ìgbádùn tó pọ̀ lámùwà ẹ wò ìjọba Saudi Arabia mi tó ṣẹlẹ̀ lásìkò hajj half million riyal ni wọ́n láwọn promise ẹ irin tó jábọ́ ní haram half million riyal làwọn ò fún gbogbo ẹ tí ó kú fáńdé àwọn tó àwọn fún ẹ ní five hundred thousand five hundred thousand àti five million mọ́wé ní five hundred thousand half a million ni wọ́n fún fábílì kọ̀ọ̀kan bẹ́ẹ̀ náà ni ẹni tí òkú tọ́ ẹgbẹ́ bíbẹ́ láyé rẹ̀ bí àìsàn náà ni nínú wọn tí ọ̀sẹ̀ tó ṣe ti pọ̀ jù wọn ẹ̀sìpẹ́tì kó lè di èèyàn mọ́ sobi kó ti kán lẹ́yìn wọn kà máa tọ́jú ẹ̀ rárá half million ẹ́ oh sorry àwọn tí wọ́n wá fún ní one million bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ so àwọn tí wọ́n bá ṣe léṣe tí kọ̀ọ̀kọ̀ jù tí èsì pé ní àfi mílíọ̀n so one million times pẹ̀lú sixty naira sixty million naira sixty million naira ó ní àfi mílíọ̀n thirty million naira nítorí kíni tí wọn bá fẹ́ nìkankan lówó kọ̀sẹ̀ ní òun ọlábàáyé tí wọn bá fẹ́ nìkankan lówó kọ̀sẹ̀ ní òun ọlábàáyé pé a ah, èyí Saudi ẹ̀ṣẹ́ àṣẹ báyìí tẹ́ ẹ̀fẹ́ ní kankan lówó èèyàn mélòó ní fún yàn rú ẹ̀rọ gbogbo gọ́ọ̀mẹ́ntì bẹ́ẹ̀ lára báyìí. ẹ bá fún ọ lówó pọ̀ bóyá bíi two million Nàìjíríà two million naira fún incident tó bá ṣẹlẹ̀ tí ọkọ̀ mi tọ́jú fún ọkọ̀ ṣẹlẹ̀ sáwọn èèyàn so lẹ́yìn ìgbà náà ìtí fún wọn ó tún ti ju owó díyà Saudi gan lọ ó ti ju owó díà ní Saudi lọ lẹ́yìn ìgbà náà àwọn contractors ni wọ́n ṣe tí wọ́n tí wọ́n gbé kalẹ̀ tí gọ́ọ̀mẹ̀ntì bá fẹ́ dúró lórí ẹ̀tọ́ rẹ̀ ní contractor ni ó bí adíà gbòròkó ti yé sí so contractor ni ó bí adíà máa rẹ́dí àti penalize contractor káwọn ó ṣe dáadáa sí ibadu rahman àwọn ẹrú sí ọlọ́ọ̀tẹ́ wá fún hajj. so níbi títẹ bàtí ẹ̀ tí àwọn èèyàn mẹ́wàá stampede ìyẹn tiẹ̀ ẹ̀ ń bá ń sọ̀rọ̀ àbí ti ń kọ̀wé lórí pé Saudi wà negligent ẹ lọ ṣàkíyèsí àdáadáa nínú àwọn tó pé láwà ti ń bẹ pẹ̀lú wọn ni kọ̀sánù tá a kà yìí kan ti ń bẹ ńlẹ̀ tẹ́lẹ̀ wọ́n wá exploit yẹn. àmì ìbẹ̀ tí ẹ jẹ́ nàìjíríà sọ pé ṣíà ni wọ́n tẹ́gbẹ́ ìrà ni wọ́n ń wọ́ kí tó ti yéé sí so kódà nínú ministers ní ìsìn àwọn kan fura sẹ́ni kan ní wọn pé ṣí ni àwọn èèyàn sẹ́ndẹ̀ lórí whatsapp so tẹ́ bá ń sọ̀rọ̀ against Saudi Arabia kìí ṣe tuntun wọ́n ti yú ọ̀rọ̀ tẹ́lẹ̀ ilé tó wá ṣẹlẹ̀ hmm. ẹni tá a fẹ́ sùn jẹ tẹ́lẹ̀ tó tó wá fi gbó para ẹni yóò lè yá lu ìrọ̀rùn tí wọ́n ṣe ní àsìkò hajj eléyìí tí mo fojú rí ó sì gbé mi ó sì jẹ́ mọ́ ṣàdúrà fún ọ láì ṣe pé mo ti rò ó ti tẹ́lẹ̀ tó jẹ́ pé ìrọ̀rùn yẹn lórí pé kí ájú lè máa bá rọrùn fún àwọn alálàájì náà ni tàbá sì ń sọ̀rọ̀ ìrọ̀rùn wọ́n ti ná millions of dollars lórí táǹsọ̀ yìí nínú haram tẹ́mi ò fojú rírí tẹ́lẹ̀ wọ́n ló ti wà bẹ́ẹ̀ tẹ́lẹ̀ bẹ́ẹ̀ ó ṣẹ̀ṣẹ̀ dé níbi two years lift ti wà nínú haram gangan nínú mọ́sálásí gangan láti create confidence fáwọn èèyàn lift onírin yẹn tẹ́tẹ́ bá ti bọ́ bẹ́ẹ̀ bí èèyàn méjì mẹ́ta yọ máa gbé yẹn lọ ni àwọn mìíràn náà tó fún step tọ́tẹ̀ ní step kó fi lè jẹ́ pé yọ máa gbé àwọn èèyàn láti sàlẹ̀ lọ sókè látòkè lọ sí sàlẹ̀ ayé tawaf kò ju bí mẹ́ta lọ ó ti di márùn ó ti di márùn èyí gọ́ọ̀mẹ̀ntì ṣe kalẹ̀ kò tó àwọn èèyàn tó create mí fúnra ara wọn kó lè bàjẹ́ kó wàhálà òsì ní síbi kọ̀wá sáàyù náà sàfà àti mọ́lúwà wọ́n tún ti kírètì àyè tó tó fi rọrùn sí ńgbà wọn wá ṣe níbi Mínà Àràfà Muzdalifa lè tẹ́mi bá wọn ṣe lọ́dún ìtọ́lọ yóò tẹ́mi ò rí bẹ́ẹ̀ lò láàrin òru Àràfà sí ọjọ́ kejì tá a sọ̀kò gbogbo bóòsì pátá ni wọ́n ti withdraw kó dìbò náà àti mùsùlùmí nípa àbò tẹ́lẹ̀ àtẹ̀yìn àti bọ́ọ̀sì ni ẹjọ́ máa ń wà bẹ́ẹ̀ bọ́ọ̀sì ọmọ dá wàhálà àti ẹlẹ́ àwọn èèyàn náà mọ̀ dá wàhálà àti ẹlẹ́ ìmọ̀ bá ṣe ṣe system yẹn gbogbo ẹ̀ pátá ni wọ́n ti withdraw tí ò sí bọ́ọ̀sì kankan láti create convenience báwọn èèyàn tọ́ ọ̀bá lókun àti rìn ọ lọ tẹ́tì ọ lọ jókòó ni torí kò sí bọ́ọ̀sì tí ó gbọ́ ọkọ̀ sọ́wọ́ tí ó gbọ́ mo ti ẹ̀yọ̀dá fọ́kọ̀ kéékèèké náà ọkọ̀ kéékèèké wọn ọ̀yọ̀dá fún ọkọ̀ kéékèèké wọn ti ẹ̀yọ̀dá fún ọkọ̀ tó kéré jù ilé tí bá ń gbèrò ti bẹ́ẹ̀ gbogbo wọn tó gba láísẹ́ǹsì kí tó wọlù wọ́n tó fúnlẹ̀ ọmọ ìlú wọn débi ọlọ́kọ̀ tó bá gbé ẹni tí ó yẹ kó ṣe hajj tó wá gbé sọ́kọ̀ ó múra o kò múra o kò ní kọ́ ọmọ mọ́kà lọ́wọ́ wọ́n ti mú déètì tó bá ń gbé bọ̀ wá sí mọ́kà one thousand ní fáìní rẹ̀ lórí ìyẹn kọ̀ọ̀kan tó bá gbé tó ń bọ̀ bá gbé èrò tí ó gbà ju two hundred two hundred rìyà lọ ọwọ́n nu ìgbà tí ọ̀wọ́n five fifty rìyà lè ní ńgbọ̀ bá gbèrò bíi fifty rìyà tó gbèrò hundred na tó gbèrò two hundred rìyà tí wọ́n á mú ọtọ́ wá san fáìlì one thousand lórí ìkọ̀ọ̀kan sójú mi báyìí nínú ọkọ̀ táwa wọ̀ ní lárúbáwá tó to aláti dẹ́dà tó gbé alọ sí mọ́kà ó sì dá mísírì kan lẹ̀ ó sì dá jàgùdà ìyún sọ pé ìkọ́ ọmọ mọ́kà ń bẹ lọ́wọ́ wọn si sì bò tiwa náà lábájọ kó sínú ọkọ̀ àwa mẹ́fà làwa oúnjẹ yọkan ó sì kéde làwa jọ kónú ọkọ̀ lọ́ba súnmọ́ bíi check in lóní kọ́sá wo ìwé tó lò ní ó wo wo wo wo ní jama ẹ̀dá fún bá ń wo ọkùnrin fẹ́ dà lọ́dọ̀rọ̀ àárín mọ́kà ń bẹ̀ onímọ́kà ló ń gbé nǹkan kan kóhùn tó lọ kóhùn tó travel kò sí mọ́kà ń bẹ̀ ó ní kọ́ máa lọ owó tí ẹ̀fẹ́ tí ọ̀rọ̀ ìtọ́fẹ́ fún ìgbà kan lọ imú tí ẹ̀fẹ́ tí ọ̀rọ̀ ìdílé towótowó kọ́sọ̀kalẹ̀ towótowó kọ́sọ̀kalẹ̀ bó ṣe sọ̀kalẹ̀ bó ṣe sọ̀kalẹ̀ bó God so good àwọn ọlọ́pàá gan ọ̀wá tún chẹ́ẹ̀kì ẹ̀ nígbà táwọn òfin kọjá ṣùgbọ́n síbẹ̀ ó ti jáwé sínú ilẹ̀ pé láyé ọfẹ́ kó báwọn ìkànnà àwọn èèyàn wa tó ń gbìyànjú tó wá láti Mẹdínà wá sí Mẹ́kà tí ò sí léwe ó ní ìsásù láyé ìní tíráyẹ̀mọ̀ nítójú òun rí pé láyé òun ní tíráyẹ̀mọ̀ ó ní àwọn ní mọ́ gba ojú ọ̀nà tí wọ́n ń gbà gúrùpù sí láwọn làwọn lọ gbà bòmí àwọn ọlọ́pàá sì kàn sí rí àwọn wọ́n sì fà wọ́n wọ́n sì fà wọ́n wọ̀ tá n bàgbọ́ náà àwọn bá sì ń lọ ọlọ́mọ ṣe wò ọlọ́mọ ayọ̀ jẹ́ ti àwọ̀ àti ọmọ máa fi wọn lẹ kí wọn lè bọ́ lọ bọ́ sí àwọn tíwájú káwọn wá ṣẹ̀ṣẹ̀ bù wọn látẹ̀yìn wọ́n bọ́ síwájú tán ní ẹ̀kan àwọn ọlọ́pàá mi àwọn ilé ìnáwó bá tó ń bọ̀ látẹ̀yìn pé áà ìkẹ́ńdé lónìí nǹkan dé ní òní irú èmọ̀ wọlé lé irú òní wọlé rí kọ́lọ́ la fẹ́ gbà fún bọ́ báyìí so bí wọ́n ṣe ṣe check in yẹn láti check population tó wà nù lé kó tó má jẹ́ pé yóò wà á pọ̀ jù fáwọn tí wọ́n fún ní tẹ̀sírì má ṣe wàá rò pé o ti wà ní Saudi Arabia ẹ̀ lílo ajì rẹ ti di automatic nígbà wọn bá fún ọ tẹ̀sírì ọ̀sẹ̀ lọ sanwó kan fáwọn èèyàn kan tí wọ́n gbé ọ wọn tí wọ́n tẹ́ kí ara pẹ̀lú tẹ́ǹtì nígbà tó bá wá ro gbogbo owó oyún tó bá ro gbogbo tó ń nàìjíríà àwọn pé kí tó tẹ wà ní Saudi gan níbi kọ̀ọ̀kan wọ́pọ̀ ni kì í ṣe lọ síbi tí tọ́ọ̀bá wà rẹ̀jísítà ní wọ́n tó mọ́ lójú ọ̀nà lẹ́yìn ìgbà tẹ́ ti fọ́n tẹ́ láìsẹ́ǹsì ipe láìsẹ́ǹsì rẹ o tọ́ba ìsì gbà ó tó dẹ̀yìn ọdún márùn kó tó tó lẹ́tọ̀ọ́ sí ọdún mẹ́rin gbáko ọgbọ́dọ̀ tó béèrè fún láìsẹ́ǹsì yẹn mọ́ ìyẹn permit permission so ti yẹn sì ọgbọ́dọ̀ béèrè fún permit permission yẹn mọ́ tí tí ó fi di after five years bí wọ́n ṣe regulate ẹ̀ ní ẹ̀ tẹ́ ń try láti pé kí wàhálà ọmọ mọ̀ ṣẹlẹ̀ ní mọ̀ ṣááyé ibi tá a ti ń sọ òkú èèyàn lè sọkò sálẹ̀ ó lè gun bíríìjì ẹyọ kan kọ́ lọ sọkò lókè bó ṣe wà tẹ́lẹ̀ nìyẹn wọ́n ti chéńjì ẹ̀ débi pé tọ́ ọ̀ bá sọ sálẹ̀ àjà tó ti lé sọ́tún ti di mẹ́ta instead ẹyọ kan bíríìjì tí ẹ̀ bẹ́ẹ̀ wọ́n ti tún ṣe bíríìjì náà ẹgbẹ́ táwọn yẹn bá kó bẹ́ẹ̀ ẹ̀rọ ọmọ àgbà ọ̀pẹ́sẹ̀ bíríìjì ò ní sẹ́ nígbà tí èèyàn wá ti pọ̀ jù ṣùgbọ́n sì àwọn míì ni wọ́n bá wọn bá wọn ṣe construction gidi ètò ẹ̀fín sọ òkú síbi òpó báyìí wọ́n ti sọ òpó ní tó gùn tóbi báyìí láti ó gùn jù bí ìlọ ọmọ kan ni wọ́n kàn fa kọ̀jẹ́ pílà mọ́ ó ti di bí gànà tọ́jẹ́ pé bọba sọ ibi ọba ti sọ wọ́n ti wá patronize ẹ̀ débi pé yọ́ lọ bọ́ síbi tó yẹ kọ́ bọ́ sílẹ̀ ibi òwú kò dúró síbi ó ti sọ yóò yí yọ́ lọ bọ́ síbi tó kọ́ bọ́ sílẹ̀ ń wá sí báńsá yìí mẹ́tẹ̀ẹ̀ta mina tí ẹ eh, eh, Musdalifa tí wọ́n construct wọ́n construct ẹ̀ débi wípé àwọn tí wọ́n jẹ́ Africans wọ́n ti fún wọn nọ́mbà wọ́n ti fún wọn gbogbo ẹ̀ tó bá ti kó Musdalifa wọ́n máa lọ ibi tó súnmọ́ wọn jù ní ọ̀jẹ̀ tẹ́ǹtì wọn ò lè lọ síbi tẹ́ǹtì bíi tẹ́lẹ̀ kìí sírí báyẹn gbogbo ẹgẹ́ ti sí sọmọkà bára mi bì gàgà ibi mo fẹ́ kí n dèrè ibi mo fẹ́ kí n lọ yẹ tí ó sùnmọ́kò tí má ní mo fẹ́ lọ bẹ̀rẹ̀ yóò tẹ̀kì mi táyà àfi kí n gbà fọlọ́ wípé ibi tẹ́ǹtì àbí ibi oko so wọ́n ti pín gbogbo ẹ̀ wọ́n ti ṣe wọ́n ti gbìyànjú ṣùgbọ́n ọlọ́ọ̀nìkan ló ní perfection ọlọ́ọ̀nìkan ló ní perfection so wọ́n sì ní research institute tó yẹ pé lórí hajj lọ́dọọdún tí ń gba hundreds of people gbẹ́gbẹ́ ogun tó ń ṣẹlẹ̀ yẹn wọ́n máa tẹ́kì data wọ́n máa tẹ́kì data wọ́n máa tẹ́kì data rẹ́kọ̀dù lásán tí wọ́n information tẹ́ bá ní kó tẹ́kì ni wọ́n máa tẹ́kì ìlà wọn wà á yẹ̀wò sẹ́ pé statistics náà nìyẹn ni wọ́n fi wọ́n bóun ṣe plan fún ọdún tí ń bọ̀ nígbà tí wọ́n bá ṣe ẹ̀rọ kalẹ̀ tí wọ́n á ní ẹnìkan wọ́n sì ẹ̀rọ wọ́n sì ṣe ojú bíi mẹ́fà síbẹ̀ wọ́n á ní kẹ́kẹ́ ọmọ tẹ́kẹ́ rẹ́kọ̀d yọ ọkọ̀ táìmù tó débẹ̀ ìyìnyẹn mélòó ló mú mi lọ́gbọ̀n omi bíi jọ́ǹtì kọ̀ọ̀kan record ọmọ rẹ́kọ̀dù ẹlẹ́ sódà tó fi lè mọ̀ pé ṣé táwọn ṣe bẹ̀ yẹ tó àbí òtò ṣé bàbá mi yé ẹlòmíì tọ́lẹ́ẹ̀tì ni wọ́n gbó sí yọ ọmọ wo èèyàn mélòó ní patronize ẹ̀ bí a ṣe ń wọlé sí bí wọ́n ṣe ń jáde sí yọ ọmọ kọ́lẹ̀ kò sí dọ́gà pẹ̀lú analysis àwọn tí wọ́n analyse ntọ́nkan àwọn tó wà lọ́gọ̀ gbogbo ẹgẹ́ ti sí tó bí wọ́n ṣe ṣe nìyẹn fáwọn ìbádọ̀ rahman so ńgbà táwọn èèyàn kan bá lọ sọ òkú láàárọ̀ kùtùkùtù tí wọ́n lọ sọ òkú tí wọ́n dẹ̀wà ìgbúrò more than one thousand tí wọ́n wá nílùú kan náà tí wọ́n mú àsíá lọ́wọ́ àbí wọn fi àmì sí bí atọ wọn àbí kópa kan tí wọn fi ní ìsira wọn mú àbí wọn fi ní ẹ dìpájà wọn tẹ wá sọ ògùn tán tẹ wá ijú padà síbi tẹ ẹ ti ń bọ̀ táwọn yẹn kan náà ṣe ń rọọṣì bọ̀ ìjọba olè fẹ́ sọ pé ó wà responsible fún yìí ẹ dá mi ẹ sọ̀rọ̀ àwọn èèyàn more than one thousand ẹ̀sìn jọ ń wọ́ọ̀bọ̀ pẹ̀lú àwọn míì náà wá sọ̀kò tí ẹ̀ wá yíjú padà sí ọ̀dọ̀ àwọn èèyàn ń bọ̀ so the normal thing ni pé direction yẹn náà lẹ́mọ lọ tẹ́ ẹ̀ bá ráyè tí tẹ́ fi wá ráyè yìí lọ́jọ́ iwájú tẹ́ fi wá lọ síbi tẹ́ǹtì kì í ṣe pé ẹ sọ pé ẹ fẹ́ tó fèsì àwọn tí ń mo rò pé yorùbá mi yé so bó lẹ́sẹ̀ wá lè sọ pé Saudi Arabia ó wà negligent then àwọn àmì wọn wọ́n ń try ṣùgbọ́n èèyàn náà ni wọ́n wọ́n ṣe machine láàárọ̀ kùtùkùtù yẹn kò sí baba ńlá mi ọ̀hún tó lè control crowd yẹn ṣùgbọ́n tí crowd àárọ̀ ń bá rọra wọ́ lọ tán bí after two three hours làwọn àmì yẹn wọ́n wà bọ́ wọ́n wàá pọ̀ wọ́n wàá su ọwọ́ mọ́ra wọn báyìí wọ́n su ọwọ́ mọ́ra wọn wọ́n fi fa wọ́n fi fọ́ wọn láì so wọ́n fi tẹ́ẹ̀kì population pé ẹ̀yìn yẹn tó ní ẹ̀jẹ̀ táwọn yẹn wò wọ́n ṣe díẹ̀ ńgbọ̀n bá ṣe wá fẹ́ rìlíìsì wọn wọ́n tó fún fúnra tí gbogbo nàìjíríà bá fi ìmọ̀ ṣọ̀kan tí wọ́n bá fi ìmọ̀ ṣọ̀kan pé gbogbo ìjọba yà wọ́n ọ̀fẹ́ mọ́ támi wàá bọ́ ta tí àmì wàá bọ́ ta àmì tí ò tó wá fún ọ̀tá bèbè yọ gbogbo nàìjíríà pátápátá wọn ò tó wá bèbè yọ abẹ́ẹ̀kọ́ ni kódà bí ẹjẹ́ one million ṣe lè fèsì one hundred and seventy million tí kálukú wa gbọ́ tààrà ẹni tí ó kú ó kú ní yọ ọ̀tá tí mẹ́nu nù. <laughs> tí kálukú wa ń gbọ́ tààrà ẹni rárá àgbà ni so bí ẹ ṣe ń pààyàn náà ni ẹ ń sin aláǹgbà máa fẹ́ yín mọ́ kíákíá ọ̀rọ̀ yìí padà nísìnyí ebi ẹ ṣe ṣe ń ra nìyẹn ní ẹ ṣe ń ra nìyẹn táwọn ṣe àbí lórí náà sáwúrà ni ẹ ṣe ẹjọ́ gbọ́ wọ́rí ọya ogun níyẹ ọta ti bẹ́ẹ̀ lùlù ó ní yọta ti mẹ́nu ló ní bí bọ́ọ̀bù ti mẹ́nu kò gbogbo ẹ̀ ló níye náà ṣe mi ń ra ni pẹ̀lú receipt yọ sọ sẹ́tọ́ pọ̀ èèyàn tó gbọ́ pọ̀ lóòótọ́ ní raaki wọn a máa gbẹ́ kòtò tí wọ́n sì èèyàn two hundred sí kòtò ẹyọ kan tí wọ́n sì èèyàn two hundred sí tí o sì pé sàárè lágbájáde táwọn ìdòrè kò ní o ti kọjá bẹ́ẹ̀ gbogbo ẹgẹ́ ti sì tí mo sọ ni pé tó ti bí ọlọ́pàá bá ti lè pẹ́ àbí sọ́jà bá ti lè ní agbára tó oníbọ́ọ̀mù tó tó ní gbogbo ẹ̀ ó máa ń bì náà lò náà débi wípé níranu gbà ní ẹsẹ̀ lọ́rọ̀ àwọn débi wípé ọdájú ọlọ́pàá gan tó gbé ìbọn lọ nígbà òun náà pààyàn torí ẹ̀bọ̀ ṣe kú lọ gbogbo ọmọ wọn kàn fẹ́ da gbogbo ẹ̀ lẹ̀ ọ̀tá sì kú pé ọ̀dà gbogbo ọ̀tá lẹ̀ àwọn ó sì máa pa èèyàn báyìí ó náà bá jọ yìí pé no àwọn òṣèlú ìjọba ó yí padà so ó ní ó níbi tí agbára èèyàn mọ tí mo fẹ́ lónìí ẹ̀ so ẹ lè post blame lórí government to prepare all amenities all available amenities so láti pé kí wàhálà ọmọ ṣẹlẹ̀ táwọn èèyàn wá bẹ̀rẹ̀ wàhálà wọn tẹ wá sọ wípé àwọn army ni wọ́n rẹ́sì mélòó ni ẹ bẹ́ rẹ́sì ṣé wọ́n kú ni òun lè yìnbọn bẹ́ẹ̀ òun lè yìnbọn ìbò ò ṣe kódà wọn ò ní níbọn long time yẹn torí provocation ẹlòmíì lè provoke wọn kọ́ gbá wọn létí ẹlòmíì lè fa wọn lásọ ya àwọn tí wọn bá níbọn lọ àwọn ò dùn síbòmí ni emergency case wọn ó sì pè wọn sí àwọn ilé wọn kàn wọ fámìlì wọn ò gbọ́dọ̀ fi máa kẹ kásákò mo rò pé Yorùbá mi ti yé nǹkan máa dàrú bá mi dápẹ́ màámi gan lè yàn gbà lọ́wọ́ rẹ táwọn yóò sùn yóò sì gbà lọ́wọ́ rẹ ó yẹ tó fi pa ọ náà ó yẹ tó lọ sí ní wàhálà sí. <laughs> so ṣùgbọ́n àwọn èèyàn tí nǹkan ọ̀pọ̀lọpọ̀ nǹkan ò sójú wọn wọ́n mọ̀ sọ̀sọ́kùsọ. so Saudi Arabia wọ́n try wọ́n sì gbìyànjú kọ́nà kọ́ wọn kọ́ wọn máa ṣe so kò sí negligence kankan inside the door ọdún kan tí iná ṣẹlẹ̀ jẹ́ two thousand kìíní náà nineteen nineteen nineteen ninety seven àti nineteen kìíní kẹ̀lẹ́ táwọn nàìjíríà míì tó ń gbà yẹn ṣe ninety six ni àbí ninety seven ojú mi ni náà fi bẹ̀rẹ̀ díẹ̀ dẹ̀ni díẹ̀ tí èsì tó pọ̀ rárá mo tún kọjá lọ lára rẹ̀ ni àfi bó ṣe di pé ẹ máa lọ Muzdalifa ẹ máa lọ Muzdalifa nígbà ọ̀yá araba araba ẹ máa bá àwọn èèyàn dé lọ́dí eight àràfà kọ̀la kí ni sìlíndà yẹn tí gáàsì wà nù ẹ̀ ni wọ́n gbé dé àmọ́ bó ṣe jẹ́ bí ìtì ti pọ̀jù wọn fáwọn sìlíndà kan ní bí kan ṣe bọ́ọ̀sì yẹn iná bá bẹ̀rẹ̀ àwọn sìlíndà mi náà sì tún bẹ láwọn tẹ́ǹtì mi bó ṣe di pé iná ń ra ara sìlẹ́ńdà láti ta kéde pé wọ́n sì kalẹ̀ o èmi náà tún ṣe gbúù gbúù gáàsì gọ́ọ̀mẹ̀ntì bá bẹ̀rẹ̀ sí ẹlikópítà tó ti gbé àgbà omi bí àgbà ní bá ń dálẹ̀ látòkè ní bá ń dálẹ̀ látòkè ní bá ń lọ gbé mi ní dálẹ̀ látòkè ẹjọ́ ṣé wọn ò gbìyànjú ṣùgbọ́n wọn ìwọ ọ̀ràn kankan wọ́n kàn ọkàn wúlò fún iná tí ọba pọ̀ àwọn òsì mọ̀ tẹ́ ẹ̀ pé tráyà ni iná tí ọba pọ̀ tẹ́ ẹ̀ ráyè débẹ̀ ẹ lè lọ ẹlikópítà ọkàn gbé omi omi ò lẹ́lọ ẹlikópítà fẹ́ gbé ṣùgbọ́n ti tírè wọn bí kẹsẹ̀ ń lọ èmi àfi kéyò kéyò wọ́n dẹ̀ tọ́ láwọn system kan wọ́n ti ṣe àwọn bọ́ọ̀lù káàkiri mo rò pé létà wọ́n sẹ̀ develop yẹn o kò sí ní mọ̀ṣáàlì tẹ́lẹ̀ tẹ̀tọ́ wà nínú ìlú ilé tẹ bá ń gbé báyìí tó bá ti tóbi bọ́ọ̀wọ́ wà mẹ́ bọ́ọ̀ tẹ́ ẹ̀gbọ́dọ̀ níbẹ̀ tẹ́ ẹ̀gbọ́dọ̀ mú mẹ́ wọ́n ti sí ilẹ̀ pa so tí ẹ̀ panápaná tó bá gbọ́ pé iná ń dàbí gan tẹ́ bá kọ́ọ̀lù wọn wọ́n mọ̀ sáré bọ̀ ni àwọn ọkọ̀ mọ̀ sáré bọ̀ láì gbomi lọ́wọ́ àwọn kan mọ̀ gómi tẹ̀lé tẹ̀lé àwọn kan mọ̀ gómi bọ̀ tí ẹ̀wọ̀n yẹn bá débẹ̀ tí ò sí omi ò tí ì dé wọ́n ti ní tí wọ́n fi sí kíní yẹn irin tó lágbára yẹn bá ti fà báyìí páìpù náà sì ti wà mẹ́ gbogbo bí ẹ bá fẹ́ fà omi tí ó yabulẹ̀ kése kéke omi tí ó yabulẹ̀ láti bẹ̀ kése kéke kódà àjọ kan tó ń bú wọ́n tó ń bú gbogbo àti ah, sẹ́yìn òdìlá kẹ́yìn tí bẹ́ẹ̀ fi ń ta sílé fún káwà gan tó ń jẹ́ ìyẹn bẹ́ẹ̀ sílé náà wọ́n dẹ̀ ti ṣe páìpù yẹn débi pé tọ́ bá fà báyìí tọ́ bá fẹ́ lọ pa iná láti bí tọ́ fẹ́ lọ pa lólómi táìpù yẹn mọ̀ tẹ̀lé ọ ni láì ṣe kó ṣe wàhálà torí wọ́n ti fi síbi róòlù sẹ́gẹ́dì yọkẹ̀ mọ̀ tú tẹ̀lé ọ ni èyí pé wà máa wọ oǹgàn ni ọmọ tú ìsílè tó fi mu dólómi tó fi lọ fi paná. <laughs> tọ́ba dẹ̀ gbogbo kíṣìn pátápátá tálálà jí wa báskẹ̀tì rẹ ti bẹ́ẹ̀ bí ìgbà tí yẹn dalẹ̀ sí ṣùgbọ́n ìyẹ̀pẹ̀ wọn bù bẹ̀ ìyẹ̀pẹ̀ lásán ni ní gbogbo kíṣì ẹbí ìlú àwọn láì àfẹ tí ọba ṣe là tí ọba ronú lọ pé kíni ẹlòmíọ́ máa pé kíni ìyẹ̀pẹ̀ wà fún mo ṣe lọ àtẹ́ǹtì sáwọn alálàjì kan jọba so mo bá fẹ́ sọ̀kalẹ̀ mo ti ṣe tán mo bá fẹ́ sọ̀kalẹ̀ mo bá ní ayé náà mo bá wò pé òkè wọn ti bá sáré gbọ́ gòkè níbo níbo kìsì mo bá sáré gbé yẹpẹ mo bá dàlé mo wẹ̀ bá fún mo ní àpá kí lè ṣe orí tí wọn fi gbé yẹpẹ síbẹ̀ lọ wọn làwọn mọ̀ pé yẹpẹ sí àjẹnú kìsì. bóyá gbogbo ilé mi ìbàjọ́ dáná tí ìbàjọ́ dáná rọ̀ lọ ṣùgbọ́n bá ta agbẹ́ ìkọlọ̀ jẹ́ wúlò fún wa ọlá àti wọlá àná ṣùgbọ́n kàlá àmì ìṣẹ̀lẹ̀ ọlá ìlà ìlà àti nẹ́sítẹ́fìlọ́wọ́n tó bìlẹ̀.